الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان رضا الله تعالى اجل مطلوب سعى اليه الصالحون وأعظم غاية قصدها المؤمنون من ناله الرضا فهو الموفق ومن شمله فهو المفلح واسترضاء الرب تعالى واجب متعين تتوقف عليه نجاة العبد في الدارين وسعادته في الحياتين فمن رضي الله عنه آنس وحشته وسد فاقته وأنار دربه وهداه إلى صراط مستقيم فأحق من طلب رضاه الرب الذي لا إله سواه قال الله تعالى والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين وقال ابن القيم رحمه الله تعالى للعبد رب هو ملاقيه وبيت هو ساكنه فينبغي له أن يسترضي ربه قبل لقائه ويأمر بيته قبل انتقاله وقد ثبت عند أمنا عن أمنا عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم من التمس رضا الله بسخط الناس كفاه الله مؤنة الناس ومن التمس رضا الناس بسخط الله وكله الله إلى الناس قال الله تعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا إلى آخر الآية أدعوك فلو أبو بطل رجاء أنتو تصعنوا أبو جمسلمين eléyìí tó jẹ́ oore tó tóbi jùlọ tọ́lọ́wọ́n bọba tó la rẹ̀ ká tí ó sì fẹ́ nìkan kan ní ẹ̀dá ìláyé nílé ayé yìí kò sí oore tó tó ìjẹ́ mùsùlùmí tí ẹ bá wá jẹ́ mùsùlùmí tọ́lọ́wọ́n bá ṣàánú èèyàn tó bá bá yàn fi ìmọ̀ kún téèyàn oríire tó kórìíre fún èèyàn ìgbẹ́ni tó bá wálé ayé tó sẹ̀mí tó wá rí gbogbo ilé ayé yìí kó jọ lọ́rọ̀ nímọ̀ ní gbogbo nǹkan tí yàn máa kójọ ń bẹ́ nínú ilé ayé yìí táwọn èèyàn fi máa tọ́ka sí yàn pé ẹ̀rí lágbájá ni ẹ̀rí ilé tó kọ́ ni ẹ̀rí mọ́tò tí ń lò ni ẹ̀rí tó ti dà láyé ni tí ìjẹ́ mùsùlùmí tó yọ kó ń bẹ́ ẹ̀ pátápátá ni ọlọ́run tó wá mùsùlùmí àdúpẹ́ fún un ìjẹ́ mùsùlùmí wa ohun tí máa bí fún láyé àtún tí mọ́ bí fún yàn nígbà tí yàn bá pàdé ọlọ́run ọlọ́run kò jó bí fún wa nínú dáadáa ẹ̀yin orísun ọlọ́run tá àjọjọ́ ń bẹ nínú mọ́ṣáláṣí lónìí ẹjá lọ mọ̀ wípé ìyọ́nú ọlọ́run ẹni pọ̀pọ̀lọpọ̀ ní ìyọ́nú ọlọ́run là ń wá fẹ́ni tí bá ń wà níta ń ní ìyọ́nú ọlọ́run yìí kò sí nǹkan tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó lè wá tọ́ pàtàkì tó ìyẹn ló fà á tó fi jọ́ jẹ́ pé àwọn tí wọ́n dé èèyàn rí ohun tí wọ́n pàtàkì jù lórí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ó ní pé bóòlù ọlọ́run ṣe yọ́nú sí wọn lórí ẹ̀ bóòlù ni màá ṣe rí yọ́nú bí wọ́n bá ń ṣèjọsìn wọ́n máa retí yọ́nú ọlọ́run tí wọ́n bá ń ṣe nǹkan tó ní í ṣe pẹ̀láyé wọ́n tún fi àníyàn wíwá yọ́nú ọlọ́run ọba sábẹ́ ẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo nǹkan táwọn bá ń ṣe eléyìí tó ní ṣe pẹ̀láyé eléyìí ẹni ọlọ́run bá ṣe àánú fún tó bá jẹ́ kí ìyọnu rẹ̀ kó le bá ló ṣe kò ń gẹ́ ẹni ọlọ́run tó ga tó bá da ìyọnu ẹ̀ pọ̀ má làámọ̀ rí ẹ̀ ẹ̀ńtọ̀n jèrè ọlọ́run jẹ́mi àti jèrè wípé wíwá ìyọnu ọlọ́run bọ́ bá tó láàrẹ́ ga ọ̀ràn àti gbogbo àwọn àtàǹgbọ̀ ni gbogbo wa ọ̀ràn àyàn ní ká wá nítorí wípé àti ilé ibi tá ń lọ eléyìí tó jẹ́ ilé ti kẹ́yìn àti eléyìí tá a wà yìí ọ̀la tayé àtọ̀la tibẹ̀ tibi tá ń lọ eléyìí ti ṣe eléyìí kẹ́yìn orí ìyọnu ọlọ́run la rẹ̀ ká kole jókòó lé la rẹ̀ ká bá yọrun sí láyé ló lè la rẹ̀ ká tó bá jẹ́ kí ìyọnu rẹ̀ ó lépa bá síwájú kó tó forí ayé ẹ̀yin orísun ọlọ́run tá àjọjọ́ mẹ́nu mọ́ṣáláṣí ẹjẹ́ á lọ pé pàápàá ní ti ń oríire tí bá ní oríire gangan tí kìí ṣe oríire mùsáyà fèèkì àdàmọ̀dì àti àwọn yòdòyìndín tó ṣe pé ní ti ń bẹ kò sí nǹkan kan tá à ń pè lóríire tó bá yẹ pé oríire pàápàá ti ń oríire oríire tó ẹjá lọmọ yìí kí lábẹ́ yìí ọ̀nà ọlọ́mọ bọba tó la rẹ̀ ga lọ́wà ìyẹn ló fà á tó pé ẹni tọ́lọ́mọ bọba tó la rẹ̀ ga bá yọrù sí ipa ayùn ayùn ò ní bà ẹni tọ́lọ́mọ bọba tó la rẹ̀ ga tó bá yọnu sí òsì òní takọ́tadẹ́mí kódà tí ó bá lówó lọ́wọ́ yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ju ẹlòmíì tó bẹ lọ́dọ̀ rẹ̀ lọ àwọn ẹlòmíì ń bẹ tó bá yẹ pé ti owó owó ń bẹ lọ́dọ̀ wọn wọn à sí nínú ẹni tọ́lọ́wọ́n bá ṣàánú pẹ̀lú sinmi wọn ò sinmi ọkàn wọn ò sì balẹ̀ kódà wọn ó kò láti bí ilé alárabara ilé alárinrin wọn gbọ́dọ̀ àwọn tí ń gbé abẹ́ àgọ́ lọ tó ṣe pé àwọn òrí náà jọba lò ó wà wọn náà kí wọn máa gbé gbòòrò ṣùgbọ́n sì rí wọn ò bò wọn lọ gbénú àti bàbà bó tutù bá dé wọn yìí sọmọ rí wọ́n gbẹ́gi wọ́n fi yíra wọn ká ọjọ́ wọn nírú wọn ó wá àbò lọ ìgbà tí ò sí fọkàn balẹ̀ ìgbà tí yọnu ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga tí ò bá wọn ọlọ́nkọ́ mọ́ yọ̀ yọnu ẹ̀kọ́ nù gbèsè ayé wa ẹni ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga tó bá yọnu sí òun lọ́wọ́ bá máa fi mọ ọ̀nà tọ́tọ́ dáadáa ọ̀nà ẹ̀sìn Islam eléyìí tọ́tọ́ ìyẹn ló fà á tó fi jọ jẹ́ wípé gbogbo wa kò sẹ́nìkan tó wà níbí tí kò ní ẹni tí ń wù kọyọnu sí tá a bá jẹ́ obìnrin àfẹ́kínú ọkọ ọwọ́ dùn sí wa tá a bá jẹ́ ọkọ àfẹ́kínú àwọn àyàwó ọwọ́ dùn sí wa tá a bá jẹ́ bàbá àwọn ọmọ ọwọ́ dùn sí wa tá a bá jọ ọmọ àwọn bàbá dùn sí wa gbogbo tó wulẹ̀ ká jẹ́ èèyàn tá a fẹ́ jẹ́ kí wọ́n wa ní ẹjá lọ mọ̀ wípé ogóńgórí ìyọnu tá a bùkátà sí tọ́lọ́wọ̀n ọba ni tọ́lọ́wọ̀n ọba tó láàárẹ̀ gábá ti yọnu sí wa gbogbo ìyọnu míì tó wù wá tá a fẹ́ ní látọ̀dọ̀ àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run bó darí ẹ̀ wá ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ̀n ọba tó láàárẹ̀ ká tí ọba yọnu sí tí wá ń wá ìyọnu nǹkan míì jẹ́ bọ́pọ̀lọpọ̀ ṣe nílé ayé lóde òní tí èèyàn bá jó lóṣèlú ìyọnu aráàlú ni wá ọba àmọ́ ọbẹ̀ ọlọ́run ọba nú yóò torí ẹ̀ yóò ṣèbí àgbà yóò ṣèyọnú ayé ẹ máa wo ẹ̀yọnú ayé kìí ṣèyọnú ọ̀run ẹ̀ lè rẹ́yọnú ọ̀run bì kankan ẹ̀bì àwọn àgbà àwọn oríṣiríṣi nǹkan ni ó ṣe nítorí kínú aráàlú ó lè dùn sí kí wọ́n lè bá dìbò fún ọlọ́run bọ́ bá tó láàrin ganú al-Qur'an al-Karim ó ní wallahu wa rasuluhu ahaqqu an yurduhu in kanu mu'minin ọlọ́run láwọn tí wọ́n bá jólùgbàgbọ́ òdodo ẹni tó yẹ kí wọ́n wáyọ̀nú ẹ̀ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́run tó ránṣẹ́ wọn wọn lé ẹ kí wọ́n ṣe nǹkan tí ó dùn máa nú tí ó fi di pé wọ́n jẹ́rú gidi fọlọ́run ọba ọba tó là rẹ̀ ga ṣùgbọ́n tààrà ń wáyọ̀nú ẹ̀ lé ayé lóde òní àwọn tó ṣe wípé wọn à lè rọ̀ wá lọ́rọ̀ nǹkan kan lẹ́yìn ọlọ́run là ń wáyọ̀nú ẹ̀sìn tí ọ̀rọ̀ ẹlòmíì láti ṣe nítorí wípé kí la yọ ọ̀sán ni ó fẹ́ jẹ́ àwọn èèyàn máa dùn sóhun àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń sàá bí ìgbà tó dá alẹ́ kọ́ dábọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń sà gbogbo ibi tó bá dé bí ìgbà tó ti jábọ́lẹ̀ yóò ní wọn ò ní í sà wọn mọ́. ẹ̀rọ ẹlòmíì òwò ipe a ah, ibi tó ń kàwé dé ibi tó ń lajú dé ibi tó ti dá fóúnjẹ tó ń bá ń sà wọn kankan ayé ò ní pọ́n lé mọ̀ wọn à ní èlé òun wọn ò ní ṣe ojú ẹ̀ mọ́. látara àyọnú àwọn yẹn ni òjò wáyọnú tọ́lọ́kàn bọ̀ bàtọ̀ láàrin àdáwò tó bá wà ní ọlọ́kọ̀ wa láyé tó bèrè mọ́mọ́ wa Aisha radiyallahu anha nínú hadith rẹ̀ tó gbà wá ọlá anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlá anábì sallallahu alayhi wa sallam ní wípé ẹni tó bá ń wá ìyọ́nú Ọlọ́run látara bẹ́ẹ̀ pé ń wá ìyọ́nú Ọlọ́run ń wá ń gún àwọn èèyàn àwọn èèyàn wá ń bínú sí ìyọ́nú Ọlọ́run ọba ní wá kọ̀gbẹ́tú ẹlẹ́tọ̀ọ́ tọ́lọ́wọ́ bọ́ bá tó láàrin ga ló fẹ́ ṣe aṣọ pé ìwà bọ́lọ́wọ́ bó ṣe yọnu sí ìwà ń fàbínú ọmọ tó fẹ́ ṣẹ̀sìn tóbi rẹ̀ ń sọ pé ìran ọba ìwà yọnu ọlọ́run òbí wo yí pé n tí ń ṣe òun bí òun nú òbí mi àmọ́ sọ pé kí ni ó sàmà ọmọ ibi táwọn ẹgbẹ́ ẹ wà ọmọ lọ mọ́ṣáláṣí gbogbo ìgbà ó fẹ́ yà fáà ni wò lè lọ wo bọ́ọ̀ àti rọmọ tí ń bẹ́ ń le kéwù tóbi sì wá wá tóbi tó sọ wípé ẹni àti ẹ wá jáde àárín bíríkì tẹ mọ́jà ò lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ìgbà bọ́ọ̀lù fìdí à ń ṣe kíní káàkiri sọmọkùnrin àwọn òbí lànà àti róbì tí ń sọ fọ́mọ rẹ̀ pé tó wá kọ́ máa ń sùkúù tí ń sọ fọ́mọ pé ò láwọn girlfriend ẹ kan tẹ̀lé fún wa ká tó lọ ẹ dákun òbí tó bá sọ fọ́mọ rẹ̀ pé ṣé ó fò ní girlfriend yìí kóhùn tó lọ ṣé eléyìn sọ òun ṣe sì àbẹ́lẹ́yìn ni ó lójú ìyẹn láàfin ṣe wá ẹni tó bá ń wáyọ̀ ní ọlọ́run tó láàrẹ́ ga látara abẹ́ wá ń gún àwọn èèyàn wọn wá ń bínú sí anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ọlọ́run bẹ̀rù kó ṣe tọ́lọ́run lọ èèyàn ó ṣe sí wọn ọmọ ṣùgbọ́n tó bá lòun wáyọ̀ ní àwọn èèyàn tó wá torí rẹ̀ tó wọ gbogbo ilé kíní lọ ilé ní gbogbo ibi tí wọ́n máa ń wọ̀ lóhun láyé wá ń bẹ̀rẹ̀ sí ní pariwo tó náà wò pé iṣẹ́ ń dáhùn àwọn kan bẹ bẹ́ẹ̀ táwọn èèyàn tí wọ́n pariwo lé lórí lọ́dún tí ò tí ì pẹ́ púpọ̀ rárá kọ́dà àwọn ọmọ tọ́jọ́ ọmọ ẹlẹ́yìn wọn wọn campaign jẹun fi dìbò wọlé ẹ bá sáà ti dá akọ rẹ̀ ní ìsìn yìí wọ́n ti ń pe olè lé wọn lórí bẹ́ẹ̀ bá wáyọ̀ náà ọlọ́run ọlọ́run bọ́ ọba tó lára ẹgbẹ́ ó tó níbi ìbínú àwọn èèyàn tí ẹ bá fi ìyọnú àwọn ènìyàn wá bínú ọlọ́run bọ́ ọba tó lára ẹga wà kẹ́láhù lọ́hù ilà nas ọlọ́run ọ̀dà ọ̀rọ̀ ẹ̀dá àwọn èèyàn ìtẹ́ bá lè gbọ́ ọ̀nù bùkátà ẹ̀ka gbọ́ ẹ dákun ẹja wá ìyọnú ọlọ́run ìyọnú ọlọ́run bọ́ ọba tó lára ẹga lọ́pàtàkì jù ọlọ́run fi àṣekùn alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adá ọpẹ́ fọ́lọ́run ọba ọba tó láàrẹ ga ìkẹ́ ìgẹ́ Ọlọ́run kọlọ bó ń ṣe ńlá anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi jabir ó ní wípé idha udkhila ahlul jannati jannah ìgbà tó lọ́wọ́n bábá ní àwọn tí wọ́n jẹ́ ọmọ àlìjánà kí wọ́n wọnú àlìjánà tí wọ́n bá wọ bẹ̀ tán ọlọ́wọ́n bá ọba tó láàrẹ kọ́ àmọ́ bí àwọn ọmọ àlìjánà léèrè wípé àtàṣàhùn àṣẹ ànfà àzídàkùn ṣé kàkà tó ń bẹ tó tún wò yín kí n tó bá yín fi kún tèmi ọlọ́run ti ṣe fún yín ah àwọn ọmọ àlìjánà ọmọ sọ pé rọ̀bánà ilé ọlọ́run bá wa wà máa fáwọn ọkọ̀ máa àtọ́yìtànà nítorí o ti ṣe fún wa àánú rẹ lórí wa ìgbádùn tá a ti ń gbà yìí sí nǹkan mìíràn tó ń bẹ tó tún tó anábà muhammad sallallahu alayhi wa sallam onífàyàkóòlù ọlọ́run ọba tó láàrin ká yóò fún wa léṣi èsì tọ́lọ́run ọba tó láàrin ká tí fún wa ní wípé bala ridọ́ọ̀yì bala bẹ́ẹ̀ ni nǹkan mìíràn tó bẹ́ẹ̀ tó tóbi ju gbogbo tí mo ti fún yìí lọ ó ní kémi ọlọ́wọ́n ọba máa yọ́nú sí yín ẹni tó lọ́wọ́ ọba ọba tó láàrẹ́ gábá ti yọ́nú sí ayọ̀ lọ́rọ̀ rẹ̀ ìdùnnú ni wàhálà kú ọ̀lọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n pírọ́blẹ́mù tá a ní tó tóbi jù ó ní wípé kí láàfi wáyọ̀ nú ọlọ́wọ́n ọba ọba tó láàrẹ́ gàmá ọ̀nà wo láàtọ̀ ọ̀nà wo láàtọ̀ tọ́lọ́wọ́n ọba tó láàrẹ́ gà tí ó fi yọ́nú sí wa àmọ́ ìyẹn náà lọ́wọ́ àfà tó fi jọ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ráàyè kó ń wá ìyọ̀nú ọlọ́run ọba mọ́ ìyọ̀nú ẹ̀dá ni ń wá ṣé ìyọ̀nú ẹ̀dá tí wà ń yọ̀wà gbẹ́kọ̀ lọ́lọ́run àbí ògbẹ́kọ̀ lọ́lọ́run kò sí ní tọ́kàn tó bá ní ṣéwù dé kọ́dà tí ṣéwù rẹ̀ bá ní wípé kọ́ ṣe òbí ẹ̀ yọ̀sẹ̀ yọ láwọn bàbá wọn sọ bẹ́ẹ̀ ibi táwọn òbí alábòsí dé tí wọ́n bá gbọ́ pé ṣéwù rẹ̀ ló ní kí wọ́n ṣe àwọn àwọn kó tó lọ kún fúnlẹ̀ fún ṣéwù pé ẹ ṣe tẹ́ ẹ ní kọ́ mọ́ ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n mọ̀ ọ̀dọ́rọ̀ ṣe tọ́lọ́run o ṣùgbọ́n ṣe éwù táwọn Sufi sọ wípé a ti rí ọmọ tí ṣéwù rẹ̀ ní àní ọlọ bẹ́rí bàbẹ́ ẹ̀ wá wọ́n tún pàǹtà ìtàn abú ọlọ́run bọ̀ wọ́lá ètò bẹ̀rẹ̀ yọ sànù wa ẹ dákun ẹja wáyọ̀ ọ̀nà ọlọ́run kí ni ẹ máa fi wáyọ̀ ọ̀nà ọlọ́run nítorí àsìkò tó ti lọ nínú tí èèyàn máa fi wáyọ̀ ọ̀nà ọlọ́run ni pé kọ́ ọmọ ti ń jọ̀rọ̀ tó dáa jọ̀rọ̀ wo ló dáa kó ṣe wípé nǹkan kan ò ní máa jáde lẹ́nu èèyàn àfọ̀rọ̀ dáadáa kọ́ má ṣe pé ọ̀rọ̀ bú irọ́ pípa òfófó ṣíṣe ọ̀rọ̀ ẹ̀yìn tẹ̀m̀bẹ̀lẹ̀kún bíbá tọmọlàkejì jẹ́ ni ó máa jáde lẹ́nu kéèyàn máa ń tọ́jọ́rọ̀ dídá kéèyàn máa ìrántí ọlọ́run tó lálàáfíà àti ìsọkọ àjànú kéèyàn máa àwọn ọ̀rọ̀ wọlé ẹ máa ń sọ tó lè fa ìyọnu ọlọ́run ọba fún yàn anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ní pé inna ar-rajula la yatakallamu bi kalima anábì ní ọmọ ẹ̀dẹ́ nìyà mi yóò máa sọ̀rọ̀ mi gbà mí min ridwanillah ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń sọ ìyọ́nú ọlọ́run ọba fi ń wà ṣé ẹ̀rí ká bùkátà sí ọ̀rọ̀ ká mú ọ̀rọ̀ tá a máa sọ tọ́lọ́ wa anábì muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba tó láàrẹ́ ga yóò fi ọ̀rọ̀ tí ń sọ yóò fi ṣe sábà bí oríire fún tí yóò fi wà lìjánà ọlọ́run bọ̀bà tọ́lá rẹ̀ ga lọ́jọ́ gbèǹde ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ àwọn yorùbá wọ́n ní ọ̀rọ̀ ni máa ń yọ obì lápò ọ̀rọ̀ lèyàn sọ táwọn yóò wí pé ẹni bùkátà sí ká fún lóbì mo rò kí ó dún alámọ̀ pé ti ń jẹ́ obì lọ́dọ̀ yorùbá lówó tí wọ́n bá ní wọ́n fún lóbì wọ́n fún lówó nù yorùbá náà ló tó wá sọ pé ọ̀rọ̀ náà ní sì máa ń yọ idà lápò ọ̀rọ̀ náà lèyàn sọ tí ó fi wípé ẹsọ orí ẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ ní yọ obì lápò ọ̀rọ̀ ní yọ idà lápò nínú apópó dà ọ̀rọ̀ èwo náà láàsọ níwájú ọlọ́run tí ó fa oríire ìyọ́nú ọlọ́run ọba fún wa ọ̀rọ̀ wo náà lèyàn sọ tí ó fà bínú ẹ̀ àwọn onímọ̀ tafsir wọ́n ní ọlọ́run ọba tó láàrin ká gbogbo ọ̀ràn tí Fáráò tó dá síwájú ẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run sì ń lọ lára kò tètè bínú sí ọlọ́run tó ló jíjẹ́ sí i káàánú rẹ̀ ó lè bá ṣùgbọ́n ń jọ́ tó sọ wípé ana rabbukumul a'la ó sì bó ó sì sọ ó ti sọ àwọn ọ̀rọ̀ míì ṣáájú ó ti lóun fẹ́ bọ́ lọ́wọ́ bá já o ó ti lóun fẹ́ ṣe gbogbo ẹ o ó ti lóun fẹ́ nàgàwọ́ lọ́wọ́ ó ti pa àwọn òjíṣẹ́ rẹ̀ nírọ̀ ọlọ́wọ́n bò ọ̀parun ṣùgbọ́n nígbà tó ní ana rabbukumul a'la ọlọ́ni fa akhadahu Allahu nakala al-akhirati wal-ula ìyàtọ̀ àfi jẹ́ àríkọ́gbọ́n ní ọmọ fáwọn tí ń gbáyé nígbà ayé ẹ̀ àti gbogbo ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́run kọ́ má jẹ wá ń yà ẹjá àmọ́ sí olóore tá a ṣe tọ́lọ́run bọ́ bàtọ́lá rẹ̀ ga tí ó fi yọ́nú sí wa ọjọ́ ti lọ ẹjá mójútó mímọ adúpẹ́ fọ́lọ́run bọ́ bàtọ́lá rẹ̀ ga lórí gbogbo ohun tó ṣe fún wa anábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní inna allaha la yardo anil abdi ọlọ́run máa ń yọ́nú sẹ́rù sí ẹ̀ an yakula akla kó jẹ oúnjẹ ìgbọ́n ọkàn báyìí tàbí kó mú nǹkan nígbà ọkàn báyìí kó sì máa dúpẹ́ fọlọ́run ọba lórí fọlọ́run fóun lóúnjẹ téèyàn bá mú nǹkan lásán tó dúpẹ́ fọlọ́run tó bá jẹ oúnjẹ ẹ̀gbọ́n kan tó dúpẹ́ fọlọ́run ọba tó lára ga máa ṣe sábà bí ìyọnu ọlọ́run ṣùgbọ́n èèyàn mélòó lọ́rán tí púpọ̀ yẹ kóun dúpẹ́ fọlọ́run kóun lè jẹ àwọn èèyàn fẹ́ jẹun nítorí kí wọ́n fẹ́ dẹ́sẹ̀ ìgbà tó dún bọ̀ yìí ẹnìkan lọ pokùnso lẹ́dẹ̀ẹ́ wá ń bì yìí ìgbà tó pokùnso kọ́kọ́ gbalẹ̀ ọtí lọ ná ọ̀rẹ́ ni wọ́n dá ọ̀ràn mọ́ ọ̀ràn ọ wá lọ pokùnso ọ̀dọ̀ ọlọ́run ní sì lọ ńlọ ọ̀dọ̀ ọlọ́run kó fẹ́ lọ fẹ́ kú láyé ṣùgbọ́n ọkọ lọ mu tí yóná ẹwọ kan báwọn yẹn bá fẹ́ dá àwọn kan wọ́n fagbóná kó bá mọ́ ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti jẹun ká mọ nǹkan ká má mu tí ò ní tí ó fà bínú ọlọ́run ohun tí ó fà bínú ọlọ́run pẹ́lẹ́bẹ́ yìí pọ̀ ni àmọ̀ tẹ̀síwájú jọ mi hàgà wa sallallahu ala muhammad wa alihi wa sahbihi wa sallam akéwì